òde o ọmọ eléèjì òun lò eléèjì bámúlò bámúdò mi kò ọgbìyàn nílé ọdẹ ọmọ ìnà ìnà ìnà ìnà ìnà ìnà ìnà ìnà mo lọ rẹ yọ pa mo ṣe bí wọn náà ra wọn ni. wọn ń jayé ọba báwọn bá a ṣe bẹ̀rù náà la bọ mọ. báwọn ẹrú rèé bọ́mọ lèmi. bẹ́ẹ̀ rọ́bà wájú yín. n ò fẹ́ bẹ́ẹ̀ ni kankan fa nǹkan kan sẹ́ ẹ̀. gbọ́ngbọ́n ilé mi bẹ lẹ́yìn rẹ̀. ẹ̀rọ sì ń bọ̀ mí. tí ọba lónìí bá gbèsè tó bá wájà ṣé kì í ṣe pé ọba lọ́la ló kù tí ó jọba. Ọbáfẹ́mi ni ojú rẹ̀ kún. ipò ipò tí wọ́n mú pọ́npọ́n dání. gbọ́ wọn ní odó kan lé wọn káàkiri. Ah! káàkiri nu nígbà tó dó bá wa ń lé èèyàn náà ẹ dé nǹkan òde báyìí. Ah, mẹ́wàá ń ṣẹlẹ̀ láàfin bàbá ààfin ń gbóná. olúwojú ní sáwọn ládé ìwòjì olùbàdàn ní sáwọn ládé ìtọ̀ ìgbẹ́rẹ́ ọ̀là sáni akẹ́wọlẹ̀. omi là bá tó agbọ́dọ̀ gbọ́. bó bá di lọ́la kọ̀ọ̀la ẹnu ẹnu báyìí lẹ́sẹ̀ ó fi máa pa kòkòrò ojú ọ̀nà bí wọ́n bá ṣe wù kó wọ́n pọ̀ tó èmi ni kò jẹ́ ń jẹ́rìí wọn

gbéná gorí ilé ìlú olóyin là ń lọ báyìí wọ́n fẹ́ lọ rí ìjọba lólè hmm. wọ́n fẹ́ kó yé wọn pé èmi lògìdó lọ́làjò akọmọ nílà láì lábẹ́ wọ́n fẹ́ kọ́ wọn là níbẹ̀ ṣùgbọ́n tẹ bá wá dé ìlú olóyin ọgbọ́n ọgbádùn mi tẹ bá dé olóyin tẹ bá wọnú ilé tẹ bá rẹ́rù tẹ́ẹ̀sì lówó kó ń bẹ̀ ẹ pààyàn ẹ pààyàn sí mi lọ́rùn ẹ tẹ̀jẹ̀ yẹn sílẹ̀. akọwọlé lálẹ́ lábẹ́ ẹ sì bí adé yẹn ọ̀sùn kún gbogbo bí àlọ́ náà ń ké bàbá débẹ̀ wọn àkẹ́wọn àfẹ́ gbogbo ọfẹ o. baba baba bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni baba. oníkẹ́ oró onú lórúkọ tí wọ́n ń pè bá òkú bájì gan lórúkọ tí wọ́n ń pè ẹ̀tù òsùnmọ̀pá yegeyege yegeyege yegeyege lórúkọ tí wọ́n ń pè wọ àyà. mo dégbò olúkọ̀rọ̀bọ́jọ́ igúnnugún gbogbo wọn wọ́n pa lórí mo sì dégbò onígbàjámọ̀ ọ̀tàlélẹ́gbẹ̀jì àkàlàmọ̀gò wọn ni wọ́n yọ gẹ̀gẹ̀ lọ́rùn iná jó forí sọ̀tì orúkọ sí adam sí àgbègbè gbẹnu gbọ fi gbọsẹlú àti òdòfò lẹ́ńbẹ́lẹ́ńbẹ́ lẹ́ńbẹ́lẹ́ńbẹ́ orúkọ àwọn ẹ̀yà mi ẹlẹ́yẹ àwọn ẹlẹ́yẹ tóró magamaga ẹyẹ magamaga tóòró oró ní orúkọ tí wọ́n ń pè ìbọn. gbọ́ngàn fẹ́ o. okùrù pàjùkẹ lórúkọ tí wọ́n ń pè ẹ̀tù bá yege yege yege yege yege yege lórúkọ tí wọ́n pè wọ àhàyà ọ̀rọ̀ kí ló ṣe yín tẹ̀ ń torúkọ kàkàkà báyìí wọ́n ń làkà á ní níbo ni làkà gbé wá. ẹ ṣe mo dúpẹ́ o ẹ̀yin náà ò ní rá nǹkan ní yín ò ní rá ẹ ṣe mo dúpẹ́ o. bí ìbámu ṣe yín pípẹ́ ni bàmọ̀ máa pẹ́ nu túbú báyìí láì mọ́wọ́ láì mẹsẹ̀ ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣeun ah, ah. ọpẹ́. Ah, ẹ wá tó ń dúpẹ́ lọ́wọ́ ti tèmi. bí èèyàn bá ṣe ni lóore tí ò dúpẹ́ bí ìgbà tọ́lọ́sà kó ni lẹ́rù lọ. ẹ̀yin ló yẹ kémi ò dúpẹ́ fún un ẹ̀yin ò múre tẹ́ ẹ ṣe fún mi ni àgbà àbáwọlé yálé kọ́ yìí ni. <laughs> aláàánú mi ni yín èmi ló yẹ kí n tún máa dúpẹ́ kí n máa tọ́pẹ́ dá lọ́wọ́ yín lọ́nà o. ẹ rántí ìjọ́ kìíní àná tọ́ta àbọ̀ bà mí ibi tí mo ti lọ jalè. ọmọ èèyàn rè é ti ṣe. oró ah. ọmọ èèyàn rè. Ah. Ah. inú ọgbẹ́ ìwọ rè. ǹde ǹde ǹde ǹde ǹde ǹde ǹde ǹde ǹde ǹde gbìyànjú kò dìde. ọmọ omi oró. Ah, rọra rọra rọra rọra rọra rọra. àìrójú ọgbẹ́ lára omi a ní rójú ìdálójú bàtà. báyìí ní tọ̀gá. pẹ̀lẹ́ máa mú mọ́ra ni máa mọ́ra ni máa mọ́ra ni máa mọ́ra ni pé mo mọ́ra nílé akọni pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀sẹ̀ àwọn ará wájú bẹ́ẹ̀ ara ní adáàlè ah. kò sí tí ó sì yọ. ó ti ń gé mi jẹ. ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ igi búkú kọjú gbóṣùkú ló tí wọ́n pè mọ́ òrínágbàgbì ló tí wọ́n pè ẹ̀tù àràmọ̀ǹdòkò tó ti ní egboro ìbọnjáde ló kọ tí wọ́n pè àyà òkú lẹ́lẹ́jà àtà ayé eku òní gborí àtẹ. kódé mi kọ́dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ kọ́dẹ̀rọ̀ tá a bá ń lè gbé ìrọ̀rọ̀ fọ̀gbọ́rọ̀ rógùn gbóná níbo ló ti wá ṣe alábàápàdé ojú ọgbẹ́ tó tó báyìí irú iṣẹ́ gan ló ń ṣe débi pé ń kọjú ìbọn sí ọ báyìí. iṣẹ́. bẹ́ẹ̀ bàbá ṣe eré mi tẹ́ ń wò yìí ọ̀pánilẹ́kúnjayé ni mí. apanilẹ́kúnjayé olè olè ni mò ń bá yorùbá ta látàárọ̀ ha orí mi o irú ayé wo mo wá yìí wọ́n yin olè ń ban èmi ni mo tún poró ọ̀tá ha. bàbá olè tí mò ń jà kò wé mi náà bẹ́ẹ̀ mo ṣiṣẹ́ ṣiṣẹ́ mo fẹ́ kí n dákọ́ ní wọn ò dákọ́ ní mo sì jẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà mo fẹ́ kí wọ́n pè mí léèyàn wọn pè mí léèyàn ah! ìdínú tèmi náà ṣe wá fi ó kan kún èjì tí mo ṣe gboko awo lọ. ògúndábèdé ló lè àkọ́kọ́ tọ́bọ̀rún mi làlùgbà olórí olè tí ń bẹ ní wàrún ojú iná ló kú sí kí ló dé tí wọ́n ọ̀já mi ń di iṣẹ́ bí kọ́ ọjọ́ ní ọba ṣiṣẹ́ ajé wọn lóòrọ̀ wọn rọ́jọ́ alẹ́ wọn fi lu ọlá wọn kọ́ ọjọ́ ńlẹ́ oṣù kó jogun sinmi èyí ti ṣe. bàbá ìtẹ́mi lérò òun kọ́ ló ń jáde lẹ́nu yín yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi gbé kuru fóòsà kóòsà ó sì gbé kuru mo fẹ́ kẹ́ ẹ rún mi lágbára n ò fẹ́ kí ìbọn ràn mí mọ́ n ò sì fẹ́ fi sí òlé lẹ̀. Ah! Ah! Eh, eh! ògìdọ́rẹ̀ akọmọnìlà ah! ọkọ ilẹ̀ ń kéésì. akọmọnìlà láì lábẹ́ ọjọ́ ti wá pẹ́ ọjọ́ ti pẹ́ abẹ́rẹ́ báyìí ọwọ́ tọ́ ní mọ́wọ́ tọ́ wá òòrè lórí wọ́ tọ́ o. ẹ wá ní kí n folè ọ̀hún lẹ̀ pé kí n má jalè mọ́ ṣe ti wá rí bí n bá folè lẹ̀ bóde wọn ò sì yín àmọ́ kìnìún kan wá jọ mí lójú o ṣe ewé ni wọ́n sọ pé ẹ̀mọ́ jámọ́ ni àbẹ́gbò ni wọ́n sọ pé ẹ̀mọ́ wà tó fi wá di pé wọ́n wá bá wọn wá bá rú yín nù túbú bá bọ́dẹ́ yálé ògbójú ọdẹ́ wọn wá tò yín pọ̀ máa wèrè olóbùkú tẹ́ ẹ ṣe pa lógúnlógún kẹ́ pa lọ́gbọ̀nlọ́gbọ̀n kẹ́ ẹ poyún inú kẹ́ sì pàṣẹ ẹ̀dí. èmi kí wọ́n mú mo mọ̀ọ́mọ̀ fira mi lè ṣe ọlọ́run ni. baálé yìí abọ́kùn. èèṣe kí ló dé tójú rẹ di kọ́kọ́ báyìí. kò sí nǹkan kan náà dàbí nǹkan ọkàn jẹ́ pé sọmọ pé bọọdẹ ọba dùn bí ìgbẹ́ ń lórí. àdẹ̀gbòdẹ̀gbò ààrẹ ran pa. àwa tá a ti ń regbó tí mò ń pa lógún lógún tí mò ń pa jẹ ẹ̀fọn ìpa gbogbo ẹ̀ tọwọ́ wa dípa wa náà bọ́n à ń pòfo à ń iṣẹ́ ọ̀hún gan wù mí ṣe mọ́ iṣẹ́ wo ni wà tó kán lù ní ìsìn tí mo pò ṣe. baálé mi mi bí ẹ mọ̀ pé tíyàwó èèyàn bá ń bẹ nípò àbàrà méjì nǹkan máa dí gọ́gọ́ àmọ́ lágbára elédùà nílọ tẹ́ lọ ẹran lẹ́ẹ̀ta ẹ ní tèsì. àṣẹ ọ̀kàrẹ̀ ọmọ boníkẹ́. ara bí mi ṣe máa fẹ́ràn rẹ nù. No bọ́rọ̀ kan bá tiẹ̀ ṣe mí tí mo bá fẹ́ sorí kọ́ bẹ́ẹ̀ rẹ máa sọdọ sí lọ́kàn látàrí àwọn ọ̀rọ̀ tútù tó máa sọ fún mi ó ti dà èmi náà lọ n ó sì dé wá bọ́ láyọ̀ orí àtinúkẹ́ jẹ́ ń bọ́ mọ́ mi sọ̀rọ̀ mò ń jáde lọ wọ́n da ìyá rẹ̀ láàmú o. yẹrẹ àgbọ̀nrín mu yìnbọn sí ni ẹran mọ̀mọ̀ yìnbọn sí. èèyàn ni bàbá lọ ó dàbà o. bó ṣe àtúntò yẹ dúró yá dúró bó ṣe wà yẹn. ọ̀jẹ̀ ìyàlẹ̀ aṣọ tí ń pààyàn ti pẹ́ o ṣàkókè ní òun ọ o wa ń pariwo ogun bá ọba ogun bá ogun ọba pa ọ bá ọba jiyàn ń san onígi ẹ̀jẹ̀ náà. dẹ́ẹ̀dẹ́ẹ̀ báyìí kí ló gbé ẹ jù ẹ ọ̀dẹ́yàlẹ̀ ilẹ̀ o sórí ìbọn tó yìí ó ti dáhùn o ọfà tó ta ah, ibi tó rọ lọ òun ló wọlé yòówù wàá gbé òun tó pa. mo bóde ẹran lòun yìnbọn lù ẹjọ́ gbẹran òun bóde ọyàlẹ ẹjọ́ gbé bóde àbí. ẹran ẹran wo ẹran òfò ẹran pa ẹran ebi ń gbogbo wá fojú wa ebi èèyàn lọ pa yìí eléyìí ò ní nǹkan kan tí ó gbé bóde. wàá gbé. bàbá wa pẹ lórí ọ̀rọ̀ yìí eléyìí tó ṣe tó dé tí europe yẹ tu yìí yóò pe àfin ládùúgbì àrùn fún wa ẹ kó o tó wá pààrọ̀ rẹ̀ mọ́ alọ́ àwọn ọ̀rọ̀ lùlù yìí á lọ sọ fún wọn kó o ti pààyàn. àyàn ọdẹyàlẹ ti pààyàn o. bàbá mi láàyè tá a jẹ́ kọ́ máa yíro ntòun bí ó ṣe ṣe kó dabaru rẹ̀ máa lọ. ọdẹyàlẹ ti pààyàn. àbí kí mo wè èèyàn rè é mo pààyàn ẹ dúró ẹ tẹ ẹ dúró náà ẹ dúró ẹ ti ẹ̀ dúró náà ẹ gbàlàyé ẹnu mi ẹ dúró. èèkan wọn ò dá màálùú dúró mẹ́tàlélúgba wọn ò lè pé má ṣe nǹkan kan. bẹ́ẹ̀ ni ibi irú wa bá ti gbé jà àbí gbàjànà kúrú wa bá ti fi gbé fẹsẹ̀ halẹ̀ àwọn ọmọ ẹranko kéékèèké bẹ́ẹ̀ wọ́n ti máa gbé mọ́nú jẹun àmọ́ mo mọ̀ ọ́ mọ̀ fi ra mi lẹ̀dín fún wọn ni kí wọ́n fi rí òkòdoro ọ̀rọ̀ gbogbo ẹ̀ wàá dùn mí bíi tìyàwó mi tí ò sí mọ́. Ifá ti sọ ohun ẹbọ fún wa ó sì ti sọ ohun ètùtù Ifá ní ètùtù láṣẹ. Ifá ní bẹ́ẹ̀ bá gbọ́ lúrú ẹbọ kẹrú bẹ́ẹ̀ bá gbọ́ tutù ètù kẹtù káwá gbẹ́bọ kàǹkà tí ń kagún láyà lọ sórí ìta fáwọn ìyá mi àgbà àwọn ẹlẹ́yẹ arógbá aṣọ mọ́ balẹ̀ Ifá ní bá a bá ti gbẹ́bọ yìí ó tán bí ilẹ̀ ọ̀la bá fi lè mọ́ ọkọ rẹ ló jìrí ní ti fa hu nù. ọ̀rẹ́ mi wọ́n sáà lè gbẹ́bọn. ń gbè kí lẹ́gùn mi ṣe tó náà ò fi àárọ̀ jò ṣebí kí n ṣàtìrọ ọkọ mi ni. àsìkò tí mo wà yìí ọkọ mi ò gbọdọ̀ jìnnà sí mi ẹ dákun bàbá ń gbè. o ti ṣetán àtijẹ́ bọ́. bẹ́ẹ̀ ni bàbá. bó bá ti yégùn rẹ̀ ó ti yọ́ ọ̀rẹ́ mi náà ẹ ṣeun bàbá a ó máa rí yín bàbá. tí wọn bá ń pàdánù ní fọnáfọsù àmọ́ mo fẹ́ gbèjà bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà tí n bá mọ̀ ni mo ṣe tá àti fi bá wọn jà. bàbá ọdẹyàlé nínú iṣẹ́ tó rọrùn jù tèmi máa ń fẹ́ ìkànnù rẹ̀ lẹ́gbẹ́ wáyé ẹ wí bí ẹ bá mọ̀ pé gàrà ọlọ́sàdé mi kígbe èmi lògbólógbò lè ti ń wọlé láìsílẹ̀kùn ẹ̀yin náà lẹ́sẹ̀ méjì náà ṣe gbàgbé fatẹ́sí fún mi jọ́kẹ́ ní àná ní tẹ́ni tẹ́rù bá kókè tó bá kọlẹ̀ mi tí bá ti ń sìgárá ọlọ́sà mi ẹni bí bá ti fa tàpapọ̀ tún tí mo bá ti fi tẹ̀ ẹ́ sílẹ̀ n ó pòórá ajabo yọ yẹyin iṣẹ́ ajabo òun ló sọ mí ló lè ńlá òun ló sọ mí ló lè ńlá àmọ́ àmọ́ bọ́dọ̀ ṣe wá rí wọn. ẹ ṣe jẹ́ ń bọ́ sáárín ìlú yìí kí n pa lógúnlógún ẹjọ́ kí n lọ rè pa lọ́gbọ̀nlọ́gbọ̀n. wọ́n pa kékeré inú wọn wọ́n pa gbàgbà bẹ̀ wọ́n mọ̀ pààyàn tí ó pọ̀ wọ́n sì tẹ̀jẹ̀ yàn sílẹ̀. Hmm, kò ní kò ní tẹ́ mi lọ́rùn tó bẹ́ẹ̀ ni torí pé ojú tó bá rò wọ̀ ní fọn náà mo fẹ́ kí wọ́n rí báyìí wípé mo ti dà kéku ejò mo dé mo padà wá sọ̀rọ̀ bí agbọ́n èmi fúnra mi mo fẹ́ lọ rè kó wọn sínú ìgbèkùn. <clears throat> kíní kan tiẹ̀ tún wá rú mi lójú kí ló dé tó burú fún kábíyèsí tó yún ẹrù tá a bá láàfin ọ̀pọ̀ rárá wọ́n ẹgbẹ́ sàkọlẹ̀ wa ni àbí ayé kábíyèsí dojúrú. ẹ fi ẹ lẹ gbogbo ibi tí ẹ gọ sí pátápátá gbogbo ẹ ni mo mọ bẹ́ẹ̀ ni gbogbo ń tàjẹ wọn ní pátápátá ọjọ́ kan oṣù lòlẹ oko. olè oko ẹ fẹ́ ṣe ni pé gbígbá bá dojú dé bí ó sì ṣe é sí káfọ káfọ. ẹ fọkàn balẹ̀ boko ọba ti jìnnà ó dá mi lójú pé láò ní kó ṣe ti gbọ́ ṣe ti gbọ́. ọdọọlù òjẹjẹ òjẹjẹ. ẹkùn pẹran nìkan dájẹ ẹkùn tí ìjẹran àkàsì. ògìdó olóòlà àjò akọmọ láìlábẹ àmọmọ rí ọ sí òsì tí mo réwú lọ́sàn-án àbí ewu ti ká ewu mọ́nú sàní. Hmm, ìyá mi ó ṣeéṣe ká ẹ rí mi. Mm? Mm, yeah, ẹ mọ̀jọ yà yín lẹ́nu bẹ́ẹ̀ sí rí mi ẹ̀yin lẹni tó bá ti dún kanran kí n jọ́ là kanran ó ti wá dún kanran lọ́dọ̀ tèmi o mo sì mọ̀ pé yóò ti là kanran lọ́dọ̀ ẹ̀yin náà. ẹ̀yin náà lẹ sọ pé ewúrẹ́ tó bá sílé yà ó di dandan kọjọ rẹ ẹ̀yin yìí kan náà lẹ́rí bákùtàn bá sílé yà òjọ́ náà ní ọ̀jẹ̀ gba ẹ mọ̀ pé ọ̀rọ̀ tó bá rúni lójú àbílẹ̀ léèrè ni n ò sì lẹ́ni méjì tèmi ó bi jẹ̀yìn náà lọ ìdínú tí mo ṣe wá sábà yín o. wọn náà sì bọ belédùá. <laughs> ẹ ṣeun ìyá mi ajíbọ́lá ajíbọ̀jẹ̀ nǹkan tó léegun ọ̀rọ̀ gbẹ́nu lédi ma róyúnmùyúnmù ẹ̀yẹ sápóyún oró ọ̀rọ̀ dùnmọ̀ ìkàlẹ̀ sápóyún ya jẹ fún mi ènìyàn bi. ìyá mi tó jókòó ọdẹ yalé yìí náà lè ti sọ pé bá ti rú mi lójú ẹ ní kí n bilẹ̀ léèrè ẹ̀yin torí ẹ̀ mo ṣe wá mo bá bá yín ẹ bá rántí ẹni tí mo sọ fún yín ẹni tó yọ oró náà lára mi tí ò jẹ́ kí n kú sáàrin méjì ayé òun ọ̀run òun ló jókòó yí ìyá. <laughs> ó ní. ó ní. ní arákùnrin o. ẹ wo ẹ̀gbìn kan ló wá talé nílùú olóyin hmm, ẹ̀gbìn kan ló talé mo sì fẹ́ kẹ́ bá ń kọjá náà àmọ́ ẹni ọlọ́fà náà láti ń gbọ́ ọmọ ta ọ̀dẹ́yàlé àwọn tèmi sapamọ́ sí lábẹ́rẹ́ o àwọn obìnrin bíríbírí lórúkọ tí wọ́n ń pe kúrè o obìnrin gidigidi lórúkọ tí wọ́n ń pe èṣù àwọn lóbìnrin kúkúrú tí ń bẹ lọ́nà ọjà ìyá yìí o ó yá fẹnu ara rẹ kó o fi ṣàlàyé fún wọn. kẹpẹ ìyá wa. Hmm, gbogbo àtọ ẹ. àgbà ojú yín dà. ọ̀já tí ẹ fi pọnmọ lápọn yìí mo fẹ́ kẹ́ ẹ fi pọn mí kẹ́sẹ̀ mi ó mọ̀ bá wọlé kẹrẹ́gẹ́. ọdẹ yalé lèmi jẹ́ ọdẹ tí sínú apó yaró àrọ̀nìmọ̀jà tí tọ́bọnú àpò yòógùn mo dénú gbó mo déwé mo débi ìjà mo dẹkùn mo pẹ́ lógun títí mo dé fún ìbọn èmi lọ́mọ àti kékeré mojú ewé ọ̀gbẹ́ ìkùlé mọ iye odò tó wù láàrin ẹ̀dẹ̀ mọ gbọ́ fọ̀hún tìbí ti ràn àwọn ìlú olóyin àwọn ni ẹ mú mi dè mọ́lẹ̀ bí ẹran wọ́n fi yà jẹ mí lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀ wọ́n fojú mi gbolẹ̀. iyùn tiẹ̀ wá dùn mí ìyàwó mi aya mi ò lóun ọ̀jẹ̀ mọ́ ikú lọ́yọ̀wọ́ ẹ̀ láwo àwọn aráàlú iná wọn tún sọ̀nà bíyàwó mi ṣe dẹni àkọlẹ̀bò wọ́n fi bí eré bí eré wọ́n kán mi lẹ́yìn ọ̀kan ìyá ìyá mo fẹ́ kẹ́ ẹ dúró tì mí mo fẹ́ jà mo fẹ́ jà wọ́n gbẹ̀san. ọ̀dẹ́yàlé ṣé òjò bá ń lọ. kò jù bẹ́ẹ̀ lọ. <laughs> tí ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ tó o bá wà kò tó wọn àá yàdá sí. Uh ó délé eku olóòbórí gbígbẹ lọ́fẹ́ ni àbí tútù so mi tó ń wọ̀ wájú rẹ̀ èmi ni wọ́n ń pè ní ọ̀gbẹ́ni níjà kẹ́rù òbò níjà èmi ni nípàkúrú làkúrú ọ̀làkúrúkúrú jagun èmi lò ṣàtìgbẹ́nu atẹ́gùn jóyàn wàìwàì ewúrẹ́ mi sojú bẹ́lẹ́kẹ́ ọjà lédèǹgẹ̀ mi tutù lẹ́yìn ògbóná nú èmi àtìdí aláṣejù bomi gbóná ló ń wọ̀ wájú rẹ̀ bẹ́yẹn bá ló wú ọ̀tẹ́rú ajẹ́pẹ́ tí ó fi tanná nú ẹ̀ lọ́yà mú tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ fọkàrà ṣé kò jù báyìí lọ. ètò ọba wà ń kékeré ni hmm. fọkàn ara rẹ balẹ̀ níwọ̀n àgbàgbà tó ti dọ́dọ̀ tèmi ó ti ṣeé ṣe bèbí irú ti ẹnu ká ṣe fún. ṣé ọlọ́ọ̀nì wo. o ti tán. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́. ibà ó ibà ibà ó ibà ibà ó ibà ìwé òtínú gbọ́gbẹ́dá lómi báyìí ní ó tó dọmọ́ yàrá jùbà. Ibe ẹ̀yin ìyá mi ò rẹ́rìn ìjàkọjàkùn mọ̀ lójú ẹ̀yin ní yẹrẹku ẹ̀rọ tí gbà lórí aláìgbọràn ológo sẹ́ni yẹn lọ́rùn ẹsẹ̀ mi ẹ̀mí ló gbọ̀ngàn náà tọ̀nà dásẹ̀rí ẹ̀fẹ́ ni tí ò gbọràn mo júbà yín lónìí ẹ kí bàmí o lórí ọ̀rọ̀ ọmọ yín Ọdẹ́yalé ni ọwọ́ afẹ́ fi Ọdẹ́yalé sílẹ̀ lónìí kò jí Ọdẹ́yalé mọ́ torí agbowó ọpá lórúkọ tá à ń pè wọ ọfá nílé ayé àgbà lọ́wọ́ mẹ́rin lórúkọ tá à ń pè ìwọ èṣù ọ̀dàrà alọ́mọ lọ́mọ lọ́wọ́ gbà lórúkọ tẹ̀yìn ìyá mi jẹ́ ìwọ agbowó fọ́yá wa lọ sí ìwọ oòrùn ìlà oòrùn bẹ́ẹ̀ gbogbo rẹ wọ́n bẹ̀ kọ́ lọ rè kó kọ́ wa mọ̀ kó fún afẹ́fẹ́ ìwọ àgbà lọ́wọ́ mẹ́rin kọ́ lọ sí gúúsù kọ́ lọ sí àríwá gbogbo rẹ wọ́n bẹ̀ kọ́ lọ gbà kọ́ mọ̀ kó fún ìwọ alọ́mọ ọlọ́mọ lọ́wọ́ gbà kọ́ lọ sí ìwọ oòrùn ìlà oòrùn gbogbo rẹ wọ́n bẹ̀ kọ́ lọ rè gbà kó kó fáfẹ́fẹ́ tọrọ fẹ́fẹ́ kan ò ní fẹ́ kọ́ mọ̀ kan di oko lára. ẹ ẹ bá mi ọ̀rọ̀ kan tètè kàn mí lóminú látọjú lórí ọ̀rọ̀ adé tó wọn ọmọ ọba ni. kí ló mú. sẹ́rí kò sí nǹkan tó mú adé tó hùn gbogbo gbàkúgbà tí bá ti ń dẹnu fẹ́ kọ́ adé tó hùn ìṣe ló máa ń yẹ̀yẹ́ mi lójú àwọn ọ̀rẹ́ mi ni. bá mi ó sì wù mí kí n fadé tó hùn ṣaya ni. adé tó hùn ń yẹ̀yẹ́ rẹ̀ èyí rẹ̀ burú ni ìwọ ọ̀sọ́mẹ́ni tó ń ṣe fún ni bó bá ṣèyún ní kì í ṣe ń tọ́lé ọ̀fẹ́ yín èmi mo wí bẹ́ẹ̀ kọ́dà wo bọ́ọ̀ bá fadé tó ń bọ́ọ̀ bá rí ìtọ́ nífẹ̀ẹ́ nú àwọn olórí ọba ìwọ wí fún mi. <laughs> bá mi adé tó ń gangan ní bẹ́ẹ̀ mi. ọ̀dà wọn bá bàbá rẹ̀ sọ̀rọ̀ gbogbo tí n bá sì ti sọ láàfin àṣẹ ti gùn ah, kò sí wàhálà bó bá ṣe adé tó ń ní ìwọ dá mi dá wọn bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ntí n bá sì ti wí ń bẹ̀ àrò gbọ́dọ̀ rọ̀ mọ́ ọ̀fẹ́ ọ̀fíìsàyà. èmi bẹ́ẹ̀ lọ má pẹ́ o má pẹ́ o mo ní kán bá ń wá ọ̀nì wá wọ́n bá sì ti mú dé mo fẹ́ lo ìfun rẹ̀ ọba ń jó ọgbọ́. ọ̀rẹ́ àmọ́ ti gbé bá mi ẹ jẹ́ kí n tètè lọ kí n dé. tí wọ́n fẹ́ẹ́ fẹ́ẹ́ tó bá ti ṣe tèmi fún ọ̀rẹ́ mi bá ṣe ń wà mí náà máa jogún ah, kí ló ń bẹ́ẹ̀. tó ti máa gbóyún. àjàkálà ah, wà. ẹ tí mu ẹ yà lọ mú tẹ bá délé. apalara adé tó ń kọ́ níbẹ̀ lọ́ọ̀kan o èyí bá mi pè wá. Hmm? àlọ́wọ́ ẹ ti di pẹ̀lẹ́ o làwọn o. ẹ ǹlẹ́ o. adé tó. ọmọ ọlá fẹ́ bọ̀ sọ̀rọ̀. Ah, ah. padà tanjọ́ ọmọ ọlá tanjọ́ ọmọ kú wá gbẹ́rú ọjọ́ ọmọ kú yọ́nyọ́ tí ò bá sì ta ìfìlí pé ní àìfìlíyàn pé nìyàn ẹ̀yin wá ẹ̀wọ̀n yín wá pé ọ̀rẹ́ mi ẹ̀ la sọ fún ọmọ ọláyín tó rí bàkọ̀ àbàkọ̀ abẹ́lẹ́dẹ̀ ẹ̀gbọ̀n ah. wípé ọ̀rẹ́ mi o àti ọmọ àti ọmọbìnrin yìí wà wọ́n sọ̀rọ̀ fẹ́ lọ́wọ́ kò jù bẹ́ẹ̀ lọ. gbogbo ẹnu rẹ sọ́run o wo sọ́ra o báyàn tiẹ̀ bá sì jójójó fara kásẹ̀ díẹ̀ o ìbọn wí tó rí rádaràda ọmọ ọlá gbọ́ wọn léyìí tí ò sọ lára rẹ̀ rárá tó lágbẹ́mọ́ lábí omi ẹ̀wà iná pè láfẹ̀sọ́nà rẹ̀ ọmọ ọlá ní pè ọ́ tó ń fi ọmọ ọlá ṣakọ tó ń ṣe kínní. inú mi dùn tí wọ́n ti máa gbọ́ ẹ. mo ní wá pọmọ ọlá fọmọ ọlá ni kọ́lá bára wọn ní gbólóhùn kọ́lá ó yọ lára àwọn méjèèjì. èyí rádaràda tí ò lẹ́bí tí ò níran tí ò jọ pé ó jábọ́ látòrí igi tó fi wà nílé ayé yìí. wọ́n wá ń ṣàlàyé fún mi pé ìradàradà yìí ń làfẹ́sọ́nà ọmọ ọlá mo wo gbogbo ara rẹ̀ mo wo oríkèéríkèé wà bíya wẹnu wojú hmm. orí rẹ̀ kò sọ́lá ń kí ni ń ṣe kí lóde tó ń fa kókó ara rẹ̀ fòfò. àpálára má ṣe làgùn jìnnà jáde lọ́wọ́ ẹ ẹ lẹ́wọ̀n ẹ ṣé ń tọ́ sọ ṣé ń tọ́ wa. ó ẹ̀yin méjèèjì ẹgọ ẹfẹ nu ọra ṣé lè tó sojú bí ojú ọbọ tí ọba ti ẹgbọn ṣé wọn sọ ṣe irun gbọn bí ẹfọ àtọkù yìí ṣé kò yẹ kó ní làákàyè ẹ wá já wá sí bíbà ẹ ń ṣe bí wèrè tọmú alátìlú ọlọ́parun ẹ ẹ ṣọ́ra yín gidi gan ni o ẹ ṣọ́ra yín gidi gan ni. mẹ bọ́n ṣe wí ló ṣe tẹ orúkọ tó fún ẹ òun ni ẹ ṣe wa o ṣé o rí ọ̀fà oró tó wà wájú góńgó mú ẹ báyìí òun ló jẹ́ kí làkàyè rẹ kó kó wálẹ̀ mú tó tiẹ̀ sọ yìí ọ máa pọ̀ sí lẹ́nu. òun ò lè dá sọ mm-hmm. ọ̀rọ̀ tó sọ yìí yóò ti mọ ṣayẹyẹ rẹ̀ lẹ́nu ti pẹ́ torí ijọ́ tó bá pàdé wa kó lè bá a sọ. bá a wà bá a wà ojú ọjọ́ rẹ̀ lọ ojú lọ. ẹni sùúrù ẹ fún ẹ lọ̀rọ̀ sọ o ṣé ẹ ti máa gbóyún sára yín pé èmi ò rè yan ah! ọpẹ́ tí ó rí rèé. ìwọ ọ̀rẹ́ yan eh. wọn ní yẹ ìwọ ọ̀rẹ́ yan ìwọ ọ̀rẹ́ mi ìwọ ọ̀rẹ́ mi àwọn máa pa gba ẹnu bá ń bá mi máa pa gbẹ gẹlẹ mi. báwọn kò padànù báwọn kò padànù. adétọ́hún. lójú ọkọ rẹ arìnrìn rádaràda yìí ní ti sọ ohun tí ń bẹ lẹ́nu mi. sọ̀rọ̀ ẹnu rẹ ayé ò ní mú ẹ sí i. Fasasi àti Muyibi ṣẹ́gẹ́ yìí méjìlá èlé máa ti pa. ta ló hmm, olúwa mi ẹran ẹtu wà ó ṣe rírì. Eh, ẹranko burúkú ni inú igbó sì lẹranko ń gbé abẹ́ ewé lẹranko burúkú wà ẹ mọ̀ wà ní ẹni rí. orípa nàún orípa ẹ ìwọ Adétòun ọmọ akínní mísìn sì gbọ́dọ̀ sojo sórí mo sì fẹ́ fẹnu akínhun fi bọ́ sọ̀rọ̀ wo bí aago mi ní òpadà kádìrẹ rẹ gbẹ̀yìn o nítorí pé inú ilé mi ló ti bísun tó sì bí wàlẹ̀ fún mi. <laughs> gbogbo ọmọ tó wà ní wa bíi tán ẹ ẹ lẹwẹ náà gbẹ. irọ́ ni ibi tó máa ẹ mọ gángan àwọn máa pa gbẹmí bọ́mùbọ́mù máa gbẹgbẹ jẹ sórí ẹ̀gọ́ tiẹ̀ àgọ́ tiẹ̀ àgọ́ tiẹ̀ ẹni ẹ̀rọ máa kọ́ síbẹ̀ ẹni ẹ̀rọ máa kọ́. kábíyèsí o kábíyèsí bàbá ọba kábíyèsí ṣé bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ òun ṣe pàtàkì tó ni. ẹ kábíyèsí kì í sọ̀rọ̀ tó le náà ṣùgbọ́n wọn kàn fẹ́ sọ láàfin lọ́hùn ni mo fẹ́ kó jẹ́ ìmí yín ọ̀rọ̀ lórí ọmọ yín ni. èwo nù. Àdètòun. ṣé o ah dáadáa ni o kábíyèsí dáadáa ni ọmọ yín lájú wọn òun lọ wọlé wá lọ bá sì bẹ̀ sí í ronú ní kákò kiri inú ilé ǹjẹ́ kí ló ṣe ọ́ o wá sọ fún mi pé òun má rí nǹkan kan láàfin lọ́dọ̀ bàbá àwọn tó yí ohun òun o wọ́n sì à ń banú jẹ́ ní ronú mọ́ kí ni nǹkan òun òun bá adé tó ń sọ̀rọ̀ fẹ́ o ìyẹnu fún ń yẹrí olóhùn ò ṣe dandan òun lòun ó sì fẹ́ àfi kémi ọ̀ sí o kí n bá ń sọ fún bàbá pé adé tó ń òun o wọn fi ṣayá omi ìyún ni ọwọ́ ń ronú sí lọ ń pé ọ̀jẹ̀ májèlé bó bá ṣèyún ni kékeré ni wọn yọjú sí kábíyèsí ìyún mọ́ wá ní kí n wá bá bàbá sọ ọ́ bóyá ẹ lè bá ń pe adé tó ń ṣàkíyèsí pé ilé ni ilé rẹ o kọ́ afárámọ́ mi o kò bá ń lọ bàbá ọba àbíyèsí o ọlọ́run gbàdúrà wa nínú wádùn àyẹ̀wò ọkùnrin ẹ ṣe rí ohun tẹ́ bá wá dà ó kàn jẹ́ pé ṣe rí ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí bí ọ̀rọ̀ bá dogun pé anaya abẹ́ àfẹ́ ọkọ ìmọ̀ ṣòro kéèyàn tó là lé wọn lọ́wọ́ hmm. àfi ohun tó bá tọkàn wọn wá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìyá mi ní mo sọ̀rọ̀ ká ní ọ̀tá àbáyọ̀mí mo fàánú fóbìnrin o hmm. mo fàánú fẹ́bìnrin o hmm. bàbá. Mm àmọ́ ọ̀dọ́ yín tó tuntun wá wà yìí abẹ́rẹ́ ni tí ẹ̀yìn wíwé ti lókun dì àbí. bẹ́ẹ̀ni. a jẹ́ pé bàbá bá tún di àná ọba kọ́nà <laughs> nǹkan kan làá wá ṣe èmi ò sọ létí ìyá rẹ̀ ṣe mọ̀ pé olè ló mọṣẹ́ olè ó tọ̀ obìnrin sóbìnrin ló lè sọ̀rọ̀ ara wọn ìyá rẹ̀ ló lè fi lọ́kàn balẹ̀ pé ah, ibi tó ń lọ yìí kò sí wàhálà báyìí kàsà báyìí kàsà báyìí kàsà tí mo sì gbà ẹ pé dídùn lọ́sọ̀ọ̀sọ̀. kábíyèsí o. a ṣe ní àkàrà òǹpà ló kápẹ́ ẹ̀kọ́ gírí ká mú yangan ká ẹ̀sán yangan ah. ká dá yangan lá. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kábíyèsí eh, eh. eh, inú mi dùn òótọ́ ọ̀rọ̀ ni gbogbo jẹ́ ìwé. mo wí bẹ́ẹ̀ náà pé bí mo bá débí ìrọ̀rùn ni ọjà sí ẹ wá bá ń báyà wa náà sọ̀rọ̀ kí wọ́n dákun kí wọ́n gbà mí o inú mi ó sì dùn kábíyèsí wọ́n máa retí èsì ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun ẹ̀yin lórí tibí tá a sì sọ mo ti bẹ àwọn ọlọ́dẹ pé kí wọ́n bá ń wá àgíléntí wọ́n sì ti ní ká tó rí bí ọjọ́ méjì sí mẹ́ta àwọn ò mú wa wọ́n bá ti wá rí mú wa wọ́n yànjú tìbẹ́ òun. kò burú eléyìí tẹ wí náà ẹ̀yin ló yẹ kẹ́ ẹ ṣe ọ̀rọ̀ àná lẹ̀ àbí èmi ni mo tún fẹ́ bẹ̀rẹ̀ báyà àbí bóore. owó náà wọn gbà wọn gbà. àbí kẹ́ ẹ gbà á oúnjẹ oúnjẹ oúnjẹ ọmọ àjẹgbẹ́ àjẹtọ́ ni. àbí èsì àbí èsì o. àjẹgbẹ́ àjẹtọ́ ni. àṣẹ àṣẹ àárọ̀ bá pẹ́ o ẹ pẹ́ fún mi o ẹ ní dàwátì ẹ gbò bí onígbógbó ti gbó ẹ gbò bí onígbògbò ti gbò ẹ oṣooṣù ọba yín ṣèlú. ẹ kó àpérò. ẹ lẹ o ẹ̀yin alábàámójútó ẹ ṣe tẹ fi ń ṣe àkókò yín lófò. ẹ ẹ kú àṣedànù ẹ̀yin abẹ́lẹ́jà yan. ẹ̀yin abẹ́lẹ́jà yan. báwa báwa ẹ bá ṣe dànù. ẹ dákun ayin adé tó ń wá aya mi dákun gbàwọlé mi àti òrìra. ọ̀tọ̀ wọ́n ṣòfò. ìyàwó ojú ọkọ ẹ̀. aládìnà. àwọn ti ṣòfò dànù. ọlájúwọ̀n ọlájúwọ̀n ní ọjọ́ kọjọ́ tí o bá rí èmi ọmọ ọba adé tó ń lọ́nà tó o sì dá mi dúró tó o pè mí ní aya rẹ wọn fi inú rẹ dán mi. wọn ṣe bó o kàn wọn wọn lọ dágbádá o wọn ṣe bó o kàn wọn wọn lọ dágbádá o yìí ọkàn yìí ẹ lọ bẹ́ẹ̀ kù. ẹ lọ́mọ ìṣòro. ìjíjà ìjíjà wọlé kó má ṣàfihàn wọlé kó má ṣàfihàn. ṣé wọn nǹkan tẹ ní lérè tẹ́ ń pé òsirú yín ẹ dákun kọ̀ sọ́kùnrin kankan nu léyìí Karanjagba olórí burúkú àti kọ́kọ́ yín báyìí kẹrẹjọgbọn yín ò lè parí akọ yín ò lè padà èmi lẹ́ ń wo yín ọ́ afẹ́fẹ́ lèmi fẹ́ ní eru ìdágìrì ṣé wọn bá ṣe tẹ ṣe rèé tẹ ẹ pé òṣìrú yín ó ti dáa ẹ lápá ẹ fi ṣiṣẹ́ ni. ẹ wá kó kinní jẹun jẹun ẹ kó lè dè mí ó lè pẹ́pẹ́pẹ́ lẹ pè mí ní jìnnì àgbẹ̀ ni mí olórí olè tí nẹ́gboro abẹ́rí àsáró bàbá ó gbádìí ẹ mọ̀jẹ̀sí mọ̀jẹ̀sí sáwọ̀ yẹ̀ wọ́ lọ́ọ̀dẹ́ tamọ́rọ́gún ẹgbẹ́ bó gun ọ̀bàtì ẹ̀gbẹ́jà kí ni gbẹ́kúdì ó ṣe fẹ́ẹ́ tọ́gbọ́n mẹ́ yẹ lọ. ọyẹ bá mélèyí ẹnà sábà yìí. ọ̀rọ̀ ẹ̀dá kú bá bẹ́ẹ̀ ẹ̀dá kú ẹ̀dá kú wa ẹ̀dá. ọjọ́kọ́jọ́ tí n bá tó padà dé yìí ìwọ tiẹ̀ ọ̀gbọ́n tó ṣe mọ́ ṣiṣẹ́. ẹ̀dá kú bá bá ọ̀. ẹ̀jú ẹ̀ ẹ̀jú ẹ̀ wò mí wò kó fọ́ lọ́sùn kan mọ̀ ń padà bọ̀ tí n bá dé àyín tí wọn bá bẹ wúrẹ́ méje àgùntàn méje sáyẹn tí ṣe bàbá aṣọ àlárì tí bàbá ẹ̀wù tí wọn bá bá mọ́sáàgì aṣọ ọba tí jí kọ́ yẹrẹyẹrẹ ọ̀dẹ ni àkọlẹ̀bò. ẹ kú àwọn ilé ẹ̀kọ́ tẹ̀lé mi. Adétòun sórí níyì jẹ́ ká fòpin sí nǹkan tí ń bẹ láàrin èmi àti ẹ. jẹ́ ká fòpin sí nǹkan tí ń bẹ láàrin wa tí ẹ wá máa lọ. lédùn ò ní kọ àtúrí wa. Jẹ́kọ̀ọ́lá Jẹ́kọ̀ọ́lá Jẹ́kọ̀ọ́lá mo lọ. arákùnrin ó sì dán lójú pé gbogbo ohun tó sọ fún mi òótọ́ ni bàbá gbogbo ohun tí mo sọ pátá òótọ́ ni ah, ah. ẹ wo kódà gan ọmọ ọba wa àtọmọ ọba lógun láìpẹ́ yìí àwọn méjèèjì ó ṣègbéyàwó. wọ́n ṣègbéyàwó mo nílùú olóyin wọ́n ti ṣègbéyàwó bí wọ́n bá dẹ̀wò tí wọ́n bá gbígba ọmọ kò ní kù kan mo mọ̀ dáràn ẹ̀yin ìlú olóyin ẹ ti gbàgbé wípé afẹ́fẹ́ ni mi ti mọ̀ fẹ́ ní ẹrú èmi ìdágìrì tí mò ń dá máa ń gìrì lọ́gẹ̀jọ́ kìnìún àgbẹ̀ ni mí olórí olè ti ń nágboro. <laughs> wá mo fẹ́ kó farabalẹ̀ kó gbọ́rọ̀ ẹnu mi o mo dúpẹ́ oore tó ṣe fún mi o ojú tí mo dì láàrin ìṣẹ́jú kan mo fẹ́ kó parẹ́. ẹ dúró kílẹ̀ fi mí pè ìlú olóyin ẹ ní sùn àsùnfẹ́rí lẹ́sùn ká èmi ni mo sọ bẹ́ẹ̀ wọ́n jẹ ẹmọ tí wọ́n pè lóògùn. wọ́n ń gbé káwọn mi kàṣẹ ẹ̀mí. kí ló ha ọ lẹ́nu. aha ni. alábàjọ. kí ló dé láti bo. láti bo òrò ní ilé ti ṣàlà. yín bá ń kó kókóró. mo ti kó lé fún ọkọ ọbọ lẹkọọ rẹ mọ jẹ ni. ẹ kí lọ tún wá dúró mọ. mọ bí mi mọ rò fún ọ gbọ́ ìkìlọ̀ ni mo wá fún ọ ìkìlọ̀ gidi ni mo wá fún ọ kò tí ì dìjà kò tí ì dápọn lórí ọ̀rọ̀ afẹ́fẹ́ tó ọlọ́ọ̀ fẹ́ mú mọ́tànra rẹ jẹ́ ò lè ra afẹ́fẹ́ mú dúró náà ìwọ tiẹ̀ ríbi tán ti máa fẹ́fẹ́ rí ni dán sọrí ibi tí jì tìjà tó ti domi inú àgbọn nù rí sọ fún mi kí n tiẹ tọ́ọ̀tọ̀ kí ogun sẹ́mu gangan ọlọ́lẹ̀dẹ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́jọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ ń lo bírò tí fi kú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ọ̀wọ́n lè mọ̀ kí lọ́kàn. ìwọ ni ìyá afẹ́fẹ́ ìwọ ni yóò lè. Ah, hmm. ó kí nìkan rẹ tó gbé nǹkan tiẹ̀ sọnù kí ni nǹkan ẹ tó sọnù tó gbé ó gbé nǹkan ẹ rí ṣé kí nǹkan ẹ sọnù kí ni hàn mo fi ha o lẹ́nu ṣé nǹkan ẹ sọnù àbí wọ́n ọ̀gá lè rí rẹ mú kí n máa ibi tó ba ti le rí mú mú kí n máa wù ọ. Ah, bẹ́ẹ̀ ni mo sọ irọ́ ló ń pa ìwọ rí bí afẹ́fẹ́ ti gbódó rí ni àbọ̀ rí bí afẹ́fẹ́ ti gbé olori. lọ rí ewu òrìṣà wo kí n tiẹ̀ gangan. mo wá kìlọ̀ fún ọ ni sórí tán bá ti bí ọ̀dà túmọ̀ lérí tó léwu kọ́ wa lọ fẹ́ mu kọ́ ti ẹ̀rẹ́ máa mú kí n máa wù ọ́ ìjẹ́ kọ́ mọ̀ pé ìwẹ́lẹ̀ mi wọ̀n lẹ́nu tán mú jẹ́wọ́ ìgbín ni mi wọ̀n nírun àtú eegun ni mi wọ̀n lẹ́ràn adìyín mọ́ bẹ́gà rẹ bá lọ́wọ́ pọ̀pọ̀lọ́ yóò rútọ́ lẹ́nu ni lọ mú kí n máa wù ọ́. ìgbín ni ẹ̀kánu ńlẹ̀. ọdẹ àṣejẹ fún mi nù ìran rẹ̀ sàkún òkú dúdú rí gbogbo ọmọ ni wọ́n fi ń bí pupa. ọmọ awúwo bí òkú ẹ̀fọn ọmọ afúyẹ́ bí òkú irin ọmọ bá dìyẹ bá kú ata làálọ̀ bàbá tá ń jẹ́ sunkún ẹyẹkẹyẹ. ọjọ́ àbá bímọ là á bíbí àmú ibi abobi ibi dòjìjì ibi ń tẹ̀lé gbogbo wa kiri tìbí tìrẹ la dálé ayé ìwọ bíi ǹdẹ. bàbá yẹkuyẹku wọn á pè lọ́yẹ̀kú bàbá yẹgẹyẹgẹ ni wọn á pè lọ́yẹ̀ tí kan ò bá yẹ ìkan ò lè rí bí ìyá máa pé yẹn ti mẹ́mẹ́ mọ́ fẹ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kí ẹnì kankan kó má pè mí lọ́rọ̀ ọ̀rọ̀ búsàrì mi. ṣé gbogbo yàrá àdá tẹ̀ fojú mi rí èmi mo sì ṣera mi o tọ́lá ẹni tí yóò bá ṣe orí ibú lọ́yọ̀ tó wà lẹ́kọ̀ọ́ fúnra rẹ̀ ni yóò yá owó ọkọ̀ ni yóò lọ ṣe orí ibú wọ́n sọ fún mi wọn ò gbọ́ ni. àkísà tí ó sórí àkìtàn ẹgbẹgbẹ̀rún abẹ́rẹ́ kankan ò lè dá dúró ọ̀rọ̀ yìí ti níyanjú. orí ẹ ò pé torí ẹ bá pé kò ní gbẹ́jọ́ lọ court kó tún wá padà wá sí àgọ́ àwọn ọlọ́pàá asking me to sit here while I am supposed to be at other place doing my business. mo tún bá wọ ṣiṣẹ́ pẹ̀lú àgbà ara báyìí mo tún wá lọ́dọ̀ tó yà kó tó fún mi lówó ní agbára ọlọ́run ibi tó fẹ́ fi pa èmi àtàmọ́lẹ́bí mi ọlọ́run wà bọ́gílárì púrọ̀fù mi ó ti nẹ́pọn ọlọ́run gbòdì yóò gbèdí ẹ lọ́dọ̀ fún tó bá jẹun ní bọ́lẹ̀. ebi ló sọ orí ẹ orí ẹ orí ẹ ò pé sórí ẹ yìí máa sọ ti mi. ẹ bẹ́ẹ̀ àpò ìyàwó rẹ. máa gbé gbajú fẹ́ẹ́ sí ọ̀gá mo fẹ́ ní sùúrù sùúrù wo ló fẹ́. báwo lèèyàn ṣe máa gbé ẹjọ́ lọ sí court tó fi ìwé ìpẹ̀jọ́ pè mí ó tún wọ́n wá sí àgọ́ àwọn ọlọ́pàá kí wọ́n jókòó mi doing what exactly. lórí ọ̀rọ̀ yìí nígbà. àbígbà tí ọmọ yìí jẹ́ kí n ṣẹ̀sí lábúlé yìí àbígbà tó jẹ́ kí n ṣẹ̀sí àbígbà tó jẹ́ kí n ṣẹ̀sí ó yẹ ní ìṣọ̀lẹ̀ ṣé mi ló máa gbé. yẹ kí ni. Adé bá mi bẹ́. Jẹ́kọ̀ọ́ náà la bẹ́ tí ó gbẹ̀bẹ̀ yìí. Ó ti wọ́n sí báyìí torí ọlọ́run. Àyà máa kí ni ó fi You are very helpless. Get dẹ̀ ni ẹ ìwọ ò fún ni lọ́dún yẹn sìn gbòdìdí ẹran lọ́wọ́ ẹni. How is that possible? ní ètí wedding yẹn kò fi weeks. tó bá tiẹ̀ wá ní agbára kò tó ń gun ẹ̀ pé kó máa fi ní àwọn èèyàn lára náà. mo ti kéré jù láti dà mí lẹ́kọ̀ọ́ àmì láti dí mi lọ́wọ́ owó tí wọ́n fẹ́ ṣe. gbọ́ ò tó bá kọ̀ tó kù ó ṣetán láti tàpá sí ẹ̀gbọ́n him for the money. She got the money. She's got. Iṣẹ́ burúkú náà jọ máa ń ṣe lóró. Ó máa sọ fún mi pé wọ́n jọ ń ṣe nǹkan kan, wọ́n jọ ń ṣiṣẹ́ kan. Èmi mọ̀ pé ICK mi làwọn méjèèjì. Tó bá ti sọ fún ọmọ ọ̀dọ́ ẹ pé kó bá ẹ ṣe nǹkan lóru, ó máa lára kan. Táìmù tẹ bá dẹ̀ ń wẹ̀ yẹn kó ọ̀gá kí lẹ̀ ń sọ mí ẹ bá mi sọ anything náà ṣe rí. ẹ ṣe mo dúpẹ́ kú ìtọ́jú ọmọ yín. àmọ́ mi <laughs> náà point of correction is not ẹ kú ìtọ́jú ọmọ yín it is ẹ kú ìtọ́jú ìyàwó yín. But why the African parent of nowadays ṣe gbé gbogbo responsibilities on sí orí ìyá nìkan? àràsán ìjíjà àràsán ẹ pìlà sẹ́yìn lébè méjì. afẹ́fẹ́ ni mí tí mò ń fẹ́ lérú. èmi ìdágìrì títa mọ́ nígbìrì ọ̀gẹ̀jọ́. èmi akẹ́kọ̀ọ́ ètò tí sọ̀rọ̀ bí agbọ́n. ta ló lúwọ̀ ẹ̀. bọ́ ọba lọ gbẹ́ bí ẹyẹ olúgbẹ́tọ̀ ọmọràn bí àbádílẹ̀ yẹ gbani. tó lọ́mọ yóò gbénú karahun. ó dájú kó o lè mọ ibi jẹ́ fi kéré wọ ayé ha mo fẹ́ kọ́ yọjú sí mi lókèrè rẹ kí n rí ọ báyìí ìwọ́dà ìwọ́dà èmi rè èmi tó ń perí rẹ̀ rí. ara abo ni wọ́n. afẹ́fẹ́ ìwọ lọ ń jáfẹ́fẹ́ tó ń dààmú èmi ni ìdágìrì ti dá ọmọ lẹ́yìn ẹkùn. èmi ni wọ́n dá ọmọ lẹ́yìn gbogbo yín pátápátá kúrógódó bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. lónìí náà ni kò ní dọ̀la èmi rẹ jọ ń lọ àárín ìlú. ìlú yín. bẹ́ẹ̀ ni. okùn ló mú sọ́rùn ní àbíbó bẹ́ẹ̀ ni mo sọ. wọ́n mọ̀ ọ́n tẹ̀tẹ̀ ni. èmi sórí lónìí tó rí mi lónìí lọ́mọ́ o mm-hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. irinwó ọmọ atarẹ́rú yín ọgbọ́n mẹ́rù gbogbo yín pákítí mọ́lẹ̀ fẹ́ pàṣẹ ìjàmọ̀ lẹ́jọ́ iná ní òjò yín kẹ́rù àtẹ́bù àtàdọ̀. báyìí bọ. èmi ni olúwa mi. ìdè ìdè òkú ara gbè ní gbàgbé ìdè. bọ́lá bọ́ hmm. bọ́lá. igi ibùkún kọjú gbósùnkún ló kọjú wọ́n pè fọ́ òrìnàgbàgbì ló kọjú wọ́n pè ẹ̀tù aramọ̀ndòkò tó ti ná egbòrò ọgbà jáde ló kọjú wọ́n pè àyà òkú ẹlẹ́jà ta àyèkù òní gbórí àtẹ bọ́bá kúrẹ̀ wọ́n kéwì àkẹsàn ọmọ wọ́n tẹ́rí gbàsọ ni lónìí lónìí lọ́mọ ẹ̀ wọ̀ èèwọ̀ adésíye o ọlọ́mọ alana tara káyé ọlọ́mọ tá a kókun yèlé lọ́wọ́ o adésíye o ẹ bá mi tilẹ̀kùn iye rẹ̀ iye ìrora. erin nígbà alájà ni abẹ́tí wa dalẹ̀ dúdúgbò wọn ayẹru jẹjẹ wọn bá jánu gbá làǹbánu gbá wọn bá jánu àwọn làǹbánu àwọ báwo ọ̀sẹ̀ kúrò bá sí eruku ní jáde. ẹ̀rọ sẹ̀sẹ̀ ẹ̀rọ sẹ̀sẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀mú mú ọ èdìdè ọ Ah! Ah! Ah! ooo! Kò lè dá ọ lóhùn kọ̀ọ̀ràn ló lè já. Ah! Ah! Ah! Ọ̀hún ní bàbá bá ògògó bàbá àdé ẹlẹ́yìn bàbá Wọ́n bá kú dẹ̀rẹ̀ wọ́n kéwù dàgbẹ̀ sọ́mọ owó tẹ́rí gbá sọ. Ẹ̀yin ẹ̀sọ́ o! Olúwa mi wà mí o! Ẹ ló máa ń lábàá ẹ lọ rẹ dúró sábúlé ẹ jẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ ni ojú àwo làwọn fi gbọ́ bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé ẹ fọkànbalẹ̀ ìtàkùn tó bá ní kí ọmọ gòkè àlọ yóò bèrè ni. ẹ bá lọ ẹ bá lọ ẹ bá lọ. ikú ni ọ̀pá yìí ah, lórí burúkú. ẹ wo jàǹkárí wo bùtò lórí ibú yìí ń dìkìrì ọlọ́run ló mọ bí ọ ti sáwó láìsí ògùn dábìlì lórí burúkú agbára burúkú ń bẹ lára yóò dàbà lógun lágara èèwọ olúwa rẹ̀ wá kú sójú ọ̀nà ń sọ wèrè ọlọ́run ló mọ bí ọ ti sáwó. ọdọọdún ò jẹjẹrẹ. fẹ́ wo jàgbá méjì láàrin agíjù. ẹ yà wá ẹ káàtì o yà wá abẹ́rẹ́ yín wà bá wà. òjèèjè lóde wá o. bẹ́ẹ̀ ṣe wò wáyé. arìnrìn àjò ni wá a máa ti ní kan bọ́ sí ìlú kan arìnrìn àjò káàkiri ni ogun kan ní. ìyá wa ẹ pẹ́ fún wa. àṣẹ àrè làwa tẹ̀ ń wò yìí irin tá a sì rìn láti ìlú wa kó tó di pa adélu yìí ó ń gbẹ wá ló ń gbẹ ni a sì fẹ́ tọrọ omi mu fẹ́ fún alómi ẹ̀dá kan ìsàánú wa. omi lẹ fẹ́ mu làròyé wá pọ̀ tó yìí kò lè tó yun omi lẹ̀rọ àlejò ń bọ̀. nígbà sọ bá ìranù rẹ pọ̀. nígbà sọ kò dáa. ní sùúrù bàbá fẹ́ni tí ó sànú wa náà a gbọ́dọ̀ mọ̀ ṣe jẹ́jẹ́ àkọ́kọ́ fi wà wá pamọ́ náà. ẹ mọ jà sí omi kù nílé bí ọba tó yín bù sí fún yín. Ah. ọ̀rẹ́ mi aláṣírí ni mo máa ń fẹ́ràn kémi rẹ̀ jọ mọ́ pé nǹkan ẹyọ kan sí mi. Hmm. bá a wà <laughs> ẹ gbà. ẹ ǹlẹ́ o. ẹ ìyá wa a fẹ́ rí i sí. ẹ má bínú. Ah, mo hmm. tún ní nǹkan kan tí a tún fẹ́ rí yín kùn ni. tá a bẹ tọrọ ní ọwọ́ yín. Hmm, ẹ yá máa gbọ́. sọ fún wa. Eh, ìyá wa. Eh, eh, ẹ ṣe rí ìlú wa tí yàtúkọ̀ olóṣù kan wà ń lu wa afẹ́fẹ́ ló ń pè àtọmọdé àtàgbà ló pàdánù èmi wá sọ pé ti bá mú máa rànjú bàbá yìí ọ́ọ́ àgbà lórí òrò máa fọyà báyìí tá a yà dànù. o sọ fún mi fẹ́ o tó hmm? kọ́mọ̀ lòdó yìí ni ogun rè. ẹ má bínú ìyá wa ẹni à ń wí afẹ́fẹ́ burúkú ni hmm. tó bá fẹ́ lulẹ̀ ó ń lé báyìí ó ṣeéṣe kó rùlé ó kúrò lórí ilé. bá a wà. odò máa ń gbé wúrà wíwọ̀ bó bá fẹ́ lodò. bá a wà. kódà ó ṣeéṣe kí kinní ààyò bẹ kinní lè gbẹ láyà wọn. lórí ọ̀rọ̀ tá a gbẹ̀ dànù. àwa sì fẹ́ dàgbà a fẹ́ sanjú a fẹ́ ṣiṣẹ́. bá a a sì fẹ́ kún kékeré la ṣe ní ká wá lu òdì kejì mẹ́bí bí ìlú baba ni ò bá gbé ni mọ́ èèyàn máa ń pò kí ìrajà ni. ẹ yàn tó. afẹ́fẹ́ tí sì fẹ́ tí dààmú ológi. kó ń yẹ fún ọmọ ṣàfihàn. kó má ṣàfihàn ni. òun la ṣe ní àfara ni ẹ̀yin ò lágbára o ẹ ìwọ tó ń wá dánu dánte tó ń lérí lẹ́ka nígbà mọ̀ pé ọlágbára tó lè fi mú èmi lọ́n wá ń wá tó fi sákò ní ìlú yín ọba dúró sọ̀hún. òun sọ mí pé kí n jẹ́ ká fara sí kódà jẹ́ pé yóò bá ṣe jẹ́jẹ́ apẹ́lẹ́ ayé. ẹ jẹ́jẹ́ wọ bùkádà sọ̀rọ̀ yín ṣé afẹ́fẹ́ tẹ̀ ń da ọkọ̀ yìí lọ́sàn-án dà lù yín láàmú báyìí. òun wà. lẹ ṣe kú òun lù. bá wa. ẹ̀ ń wá ń wábi tẹ́ ẹ̀ mọ́ gbé. kò ní bàjẹ́ fún yín ìyá tẹ́ẹ̀tì máa ṣiṣẹ́ ajé. òun wà o. tẹ́ẹ̀sì máa rówó. bẹ́ẹ̀ ni kò sí wàhálà elédùà ló nílẹ̀ ibi gbogbo nílẹ̀ ọ̀wọ̀ ṣé ẹ fara mọ́ ká gbé lọ́dọ̀ mi. adélẹ̀ lọ́ra adélẹ̀ lọ́ra àpẹẹrẹ ṣé kò yẹ bí o bá rojú ìyá yìí ó lè tẹ́lẹ̀ yìí ó rọ̀ ayàyà o àkóríire o. oríire sì bá wa kalẹ̀. àṣẹ wa. kọ́dà kan mọ́ kó mi mọ́ kó jẹ́ kébi láti mọ sọ̀rọ̀ ajé tá dàgbà tá darúgbó tá a fi bí wa tán ibi ni màmá gbé. agunla. <laughs> ẹ ìyá wa o. balógun. abiyèsí o. bàbá ọba. ẹ abiyèsí. inú yẹn á dùn. àṣẹ o. ayọ̀ yẹn á kùn. àṣẹ o. bàbá ẹ̀pọ̀n àgbómìnì kò gbọ́dọ̀ jà ẹ̀ ní fọwọ́ yìí gbọ́mọ̀ sí. àṣẹ o. àwọn àgbà ní. Ni a kì í lẹ́ni mọ̀sán kólúwarì ó mú kíkan èèwọ̀ ni níwọ̀nba àgbàtẹ nírú mi tó sì jẹ́ pé àti dádé olùnàgó mi náà ọ̀sẹ̀ yìnyín ni ẹ jèrè wọn á gbọ́dọ̀ lajúlẹ̀ kí nǹkan yín ó bàjẹ́ lójú mi. Ah, èmi náà sọ bẹ́ẹ̀. èèwọ̀ ni. gbogbo òlú náà ti lajú kalẹ̀ báyìí wọ́n fọ ewúro ẹjọ́ tí wọ́n dá. àwọn àgbà sì ní àkìlẹ́ni mọ̀sán kóluwa rẹ̀ ó mú kíkan. wọ́n ní ẹja máa wo bí ọ̀rọ̀ ń ọba sì ni bí mo bá lórí ohun gbogbo. kábíyèsí. ká bí mi ò sí hmm. olódùmarè nìkan ló lè bí mi. Mm bí n bá ló kún ó kún ni bí mo sì ló fà ó fà náà ni èmi ò tu ọmọ òun lẹ̀ á sì bẹ àwọn mọ̀lẹ́bí tọrọ kọgbọ sí tí mo sì mọ̀ pé wọn ò gbọ́ ọ̀rẹ́ dà mí wọ́n dọ̀rẹ́ mi san ọ̀dàlẹ̀ di méjì ni nígbà nítorí pé ẹnìkan ṣàṣemáṣe ẹ̀ẹ́ ẹ̀mí rẹ̀ bọ́ lójijì ká sì tún kẹlòmíì mọ́lẹ̀ ká tún mú ká dẹ́mi rẹ̀ légbodò. kódà. ṣé à ń lẹ́sìn ní àbá dín kinní kan lẹ́ ṣe fún mi o. ẹ sáwo. wọ́n tu ọmọ òun lẹ́ o tó já ṣeré láàrin èmi rẹ̀ bí n bá wá tu ú lẹ̀ tán ìwọ lọ́mọbi tó fọmọ òun pamọ́ sí ó gbọ́dọ̀ fi agbègbè yìí lẹ̀ fún mi. kí gbogbo awuyewuye rúkèrúdò ti mẹ́lẹ̀ kọ́ ẹ kásẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ bá ti lè ṣe léyìn fún mi lọ́ba bùṣe o àbí bò ó ni. ṣebí kọ́mọ oyè náà ni gbogbo ohun tí à ń jà fún kárí ọmọ fẹ̀yìn lẹ̀ fún àbí. Mm, ah irú ọmọ báwọn á gbọ́dọ̀ tún kú lójú ẹni àmọ́ ìtẹ̀wé náà ọ̀rọ̀ ni lóòótọ́ ni gbogbo ìlú ọmọ wo bi tí ọ̀rọ̀ wọ́ jà sí èdè òsì ní mú wa ńgbẹ̀ tí wàá pé ẹ̀ẹ́dà lẹ́hùn gbogbo inú mi ó sì ti yọ lórí pé kó kú òun lòun máa sẹ̀yìn sẹ̀ bọ́ ti ń dé yọ fìlú lẹ̀. ẹsẹ̀ mo àárè ọba pẹ ẹ lórí bá ti lè ṣe wa ni wà kó báyìí. kó tó di fẹrẹ láàárọ̀ lọmọ òun kàn yín náà hmm. yọ pàdé yín létí odò á fòrò ẹ ẹ kékeré lè mọ bí mo ti yìí ah, ṣé mo wá gbọdọ sọ pé. ẹ olódùmarè mi ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé kábíyèsí o ẹ ṣé wọn mọ létí rẹ ẹ ṣé o. ọ̀rọ̀ yìí ló sì ní lẹ́nu òbúyọ̀ sí o ayé ilé ẹ̀ fúnra o ọ̀rọ̀ yìí ló sì ní lẹ́nu òkú búyọ̀ sí i. ta ni ń bẹ nílẹ̀. Ah, bàbá ọmọ yín náà ni. lájú wọn. Ah, bàbá ọlájú wọn yín náà ni bàbá. ìlẹ̀ gbókù rẹ̀ wá bá mi. ọba adégoróyè ṣé bá a ṣe jọ sọ́ọ̀sì rèé olóyè àdá ọlájú wọn fún mi ó sì gbókù rẹ̀ ránṣẹ́ mú a o. ẹ ti kárọ̀ ọ̀rọ̀ nírú ikú ti wọ̀lú wàyí adégoroyè àrùn ti wọ̀lú wàyí orò ṣe tó fẹ́ ké lọ́sàn-án gangan ẹni kárúgbó lé ó paramá kó owó ẹ̀ ti ń ké ta ni ó kẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ kò sólúwa rẹ̀ ogun mà ti dé ogun ti wọ̀lú Akeke ní abidjan bàdí èmi ikú ti pọmọ aláìgbọràn ikú lọ́dọ̀ ọmọ akú lómi lómi ó kú sílé kan ó dápá ó gbogbo sùn wọ́n ṣe bí kúkú ló kú ìgbọ́mọdé má fẹ́ lè mo ti jí tán ó dápá bẹ́ẹ̀ ni adégoro yé akàlàmàgbọ́ ti kélà lùjáwá okùn kẹfẹ bọjúra ẹ fòkú ọmọ mi ránṣẹ́ ah! ẹ ti fojú ànáwó kúdẹ̀tì dáadáa ní kí ẹ bọ́rọ̀ bọ̀ yín láṣọ. adégoróyè ẹ ti tọ kárírù mọ́lẹ̀ dáadáa ní ká rí jẹ̀jọ̀ àkekèé dé abidjan wọ́n pa kúkúrú wọ́n sì pa gúngùn èmi balógun mọ sọ bẹ́ẹ̀. lájú wọn ọ gbọ́dọ̀ rìn jìnnà rèé dúró ní dènà rún èrò pọ̀ tó bọ̀ mo ti gbé ogun kan náà ó kẹni tó fẹ́ bá mi bá wò ọ̀rọ̀ ṣetán ọ̀rọ̀ fẹ́ gbàlú arúgbó ilé aparamá ọ̀dọ́ ilé aparamá ikú ti wọlé dé wọ́n pa kúkúrú wọ́n pa gúngún wọ́n sọ ìlú yìí di pẹ̀kẹ́lẹ̀ èmi mọ sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ dúró ẹ parẹ́ bí afẹ́fẹ́. èmi balógun eégún láti yọná lẹ́nu òrìṣà tí bọ́ lọ́gò lẹ́rù ikú ti pọmọ aláìgbọràn ogun ti dé wàyí wọ́n sọ fún yín pé tó bá kù dẹ̀dẹ̀ kí wọ́n kéwì dákẹ̀sán ọmọ wa máa tẹ́rí gbaṣọ ni èmi kú lódò ọmọ kú lómi ó kú sílé tán ó dápọn ó gógó sùn wọ́n ṣe bí kúkú ló kú ìgọ́mọdé ọmọ fẹ́ jà ọlọ́kọ̀ ní sẹ́rìmọ́jẹ́ ikú dé lájú wọn mọ̀ ń bọ̀. ẹ̀san ń bọ̀ o ẹ̀san ti ń dé ohun tó ń ṣokùnkùn lójú ẹ̀dá kérédé kedere ni lójú aṣẹ̀dá o. adégoróyè eré rẹ̀ dàrú ni béèyàn bá jọba eh, eh, kì í nílà káyè mọ́ ni àbí ọba yìí ti gbàgbé ti ń bẹ láàrin èmi òun ni. Ah. ẹ má dákun bínú jàre pé torí rẹ̀ mo ṣe tọrọ gáfárà lọ́wọ́ àwọn tí wọ́n jókòó ọ̀rọ̀ tá a sọ lẹ́yìn èmi rẹ̀ náà ni dákun ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba a sì tún kú tó rere dé bá nú ẹbí wa yìí ọ̀nà tí mo fi ní ká dúpẹ́ ni pé nígbà tó rere náà dé kì í ṣe pé gbà tá a dọ̀yà náà gbá ló tó ṣẹ̀ṣẹ̀ dé bá wa àsìkò ìgbà tí eégún sì ń bẹ lára wa lórí rẹ̀ èdè ó sì mọ̀ pé àwọn ìlú yìí ẹ̀ ọlọ́tẹ̀ ló kún ju pẹpẹ sí o ìfá ẹ̀gbọ́n ló kún jù ìfá àbúrò ló kún jù kò sí ohun tá yóò ní ṣàìwí ká dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí wa ah, pẹ̀lú adúrún filẹ̀ fún wa yìí àrọ́mọdọ́mọ ọmọ tá ò lè jẹ tán. mo wá sùn mo ronú mi wò pé ah, gbogbo àwọn tí ń bẹ wájú mi gbogbo wọn ni mo fún lọ́wọ́ bó bá ṣe pé mi ni bá wà nípò àbúrò nípò tí wọ́n wà yìí ah, e, e, èmi ò yọ̀ǹda rẹ̀ ni pé ẹ̀gbọ́n mi ẹ gbà ẹ jọba yìí kẹ́ ẹ kàn fi mí sí ipò ibi tí gbogbo nǹkan ti túmọ̀ dáa ni mo rò rò rò nígbà tó dìdájì ní ọkàn mi wá ní kí mo á pọkàn mi pọ̀ pé díẹ̀ ń lọ bá kí n ṣàlàyé fún èdè tó gbé mi wá bá ọ̀nà kò sí nǹkan mi. ẹ̀gbọ́n mi tí n bá ní gbogbo ohun tẹ́ ẹ̀ sọ tí n bá ní òye mi irọ́ ni mo ń pa ṣàmọ̀ pé orí tí ó jọba òun wà ló ti ń yàn wà látòdì ọ̀run. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bórí ìbàjọba òde ọ̀run ni torí adé báwọn gbórí wáyé ni mo torí ìlẹ̀kẹ̀ báwọn nọ́rùn gúngún ah, ẹ̀gbọ́n mi ẹ mọ̀ pé orí ẹni ní máa ń gbéni dépò ipò ọlà orí ẹni ní máa ń gbéni dépò gíga ẹ̀gbọ́n mi ǹbá ní pé kí ẹ fi ipò yìí sílẹ̀ fún mi kẹ́ jẹ́ kí n lọ jọba yìí ṣé mọ̀ pé ẹbí wa ní ọ̀rọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀rọ̀ wa ní oríṣiríṣi tó sì jẹ́ pé ẹ̀yin lè wà ń di àṣẹ iná lẹ̀ ń pa tí ó sì sẹ́ni tó fẹ́ mú yín lọ́wọ́ wò ọlọ́lá ni yín fúnra ara yín ọlọ́rọ̀ ni yín gbajúmọ̀ ni yín. ẹ̀gbọ́n mi ẹ sì mọ̀ pé jẹ́jẹ́ ni mo wà níbi tí mo wà tẹ́ ẹ wá pè mí pé èmi ni mo tó nínú ìwé bàbá wa bí n bá wá lọ ní gbogbo òbí ìsìn gbogbo àwọn ènìyàn á pè mí pé ah, àtàrí làkàyàn àtàrí làkàyàn kò tètè yé mi ni àgbàlagbà kan ló wá túmọ̀ rẹ̀ fún mi pé àgbà ló kà níyàn lóye ẹ̀gbọ́n mi ẹ má wàá jẹ́ kí àwọn èèyàn tì mí sí yìí ẹ má jẹ́ kí wọ́n tì mí nítorí pé mo ti ń gbọ́ pé ẹ ṣé báwọn bá wá wọnú ìlú ẹ ṣàbúrò rẹ̀ láàmà á dọ̀bálẹ̀ fún láàfin ni ẹ̀gbọ́n mi gbogbo ẹni tó rí bá ti kà lóye ó di dandan kéèyàn ṣe àpọ́nlé rẹ̀ àṣẹ ò sì kú lẹ́nu yín orí ìtẹ́ bàbá wa tí mò ń lọ yìí náà ń bá dórí ìtẹ́ ẹ̀gbọ́n mi ẹ̀yin náà lẹ́ẹ̀ máa pàṣẹ bẹ́ẹ̀ ẹ́ tí ò sẹ́ni kankan tó sì lè nì í lọ́wọ́ wò ẹ̀gbọ́n mi ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹ jọ ẹ forí jì mí forí jì mí ẹ ti gbọ́ ọlọ́run ò ní kó àtúnrí wa. lọ́wọ́n ṣeun torí adé báwọn gborí wálé ayé torí ilẹ̀kẹ̀ báwọn lọ́rùn gígùn kò sẹ́ni tí pọ̀ ọlá òun lóòótọ́ ọ̀wá ní dúkìá o ọ̀rọ̀ àti gbogbo ogun tí ń bẹ ńlẹ̀ kí n mọ̀ pàṣẹ rẹ̀ lọ. Eh ó dùn fẹnu sọ ìgbà tó bá dórí àlééfà táwí tó bá gbọ̀ pa àṣẹ tán tó ní kí n kú òun bẹ̀ ta ní òbí lọ́wọ́ mú náà. <laughs> ẹni tẹ́ ẹni tí ẹ ní tẹ́nìtì kà ìkà ò sì ní tẹ́nìtì ẹ ti ń darí ìlú yìí bọ̀ níjẹta kò bàjẹ́ kó tó dànà ẹ darí rẹ̀ lánàá títí dòní kò bàjẹ́ bẹ́ẹ̀ bá tún darí rẹ̀ látòní títí dọ̀là tuntun láti jọ́mẹ́rin àti títí ìgbà tí Olódùmarè bá kọ kalẹ̀ fún yín tí ó ti fi àánú kọjú orí yín kò ní bàjẹ́ lọ́wọ́ yín. àwọn àgbà ní kò ní torí mi bàjẹ́ àwa láwo ní í ṣe. kíní yìí wù mí ó yàtọ̀ sí pé wọ́n kàn gbé wá bá mi. kì í sì ṣe pé mo jọmọ lóbò mi ogún bàbá mi ni àmọ́ àti wá gbọ́ kí àbúrò wà nípò kẹ́gbọ́n mọ́ dọ̀bálẹ̀ mo sì gbà pé kò sí ohun tágbára yín ò ká kì í ṣe pé ohun tó wà nílẹ̀ yìí mò ń fún yín lábẹ̀ tẹ́lẹ̀ bí mo ti mọ̀ ṣe tẹ́lẹ̀ ni mo sì tún máa ṣe nìṣó ni ẹ rí bẹ́ẹ̀ bá lè tọ́ kẹ́ bá mi ta kọ́mọ dẹ̀ràn ọ̀dín ṣé mọ̀ pé tábà tátà bá tọ̀ ẹran dín ní ọ̀dà tẹ́ bá ti tẹ́ bá ń tọ̀ ẹ gbà. ẹ kúnkún sí re. ẹ̀yin lẹ ní. kí mo wí. àwa la ní. E, èmi. owó ti ń nù. àpè kánò kò nù ṣé ti àwa méjèèjì wá lélẹ̀. ọlọ́wọ́n bá ò jẹ́. tèmi nìkan rèé àìtíkàlà fọwọ́ bò ó béèyàn bá sì tódò tọ̀ sí ní àkèrè díjú kọ̀ǹkọ̀ díjú bá a bá tódò tọ̀ sí ọ́ tuya gbọ́ sí náà kọ́ rẹ síbi tó tọ̀ sí ni àbí bó o ní bàbá ẹ gbà. wọ́n ní ọgbà tiẹ̀ wọ́n ní ọgbà tiẹ̀. gbogbo ọjọ́ ayé mi bí n bá jí èmi àmọ́ ọkùnrin kan wọn ò wẹ́ṣẹ́ wọn ò ṣògùn bẹ́ẹ̀ wọn ò sì bẹ́ẹ̀ wọn ò sì ṣẹ́ṣó ọlọ́run sì ní jẹ́ àṣẹ àmọ́ àdúrà mi ni pé àbúwọ́rà àbùhọ̀dí ebi ò ní pè kànnà ọwọ́ dalẹ̀ wọn ò gbọ́kànlẹ̀ ní méjì kọjá yín tí mo sì mọ̀ pé àṣẹ ń bẹ lẹ́nu yín ẹ̀yin èlú ni ẹni bá lóun ò fi ti yín ṣe ajẹ́pórí onítọ̀hún ti dàrú. ọ̀kàrì ọ̀rọ̀ lọ́sọ̀. tí n bá ti ṣàdúrà tí mo sì fún un tẹ̀ lẹ́yìn pé ajé máa bọ̀ lọ́dọ̀ mi ajé máa bọ̀ lọ́dọ̀ mi ajé máa bọ̀ lọ́dọ̀ mi o ajé máa bọ̀ lọ́dọ̀ mi èmi ò lè nìkan ṣe lé ayé mi ò lè nìkan ṣe lé ayé o ajé máa bọ̀. dégolóye. èèyàn ní mo orin bẹ́ẹ̀ kájọ sá fún un. dégolóye. ẹ jèrè. wò mí dáadáa. mo tún yín wò. wò mí dáadáa. wò mí lẹ́ẹ̀kan sí mo wò yín kábíyèsí o ọba lọ jẹun gbọ́nà ta ni fa àwa afárè tí báwa afárè ta nílùú àwa àlù náà rè n táwa bá sì ti wí kódà bí mo dọ́dọ̀ balógun tí n bá sọ fún balógun ni balógun wọn fọwọ́ sí pé ká sí. pé bàbá balógun kan náà. sọ wá rí ti ìyálóde kékeré tiẹ̀. ẹ ní ọjọ́ òní kọ́ ni ó ń lọ bíi ọ̀sẹ̀ méjì sígbà tá a wà yìí mo gbọ́ pé wọ́n ní ọkọ̀ tẹ́yìn fi pẹja àti tẹ́yìn náà fi kó irin wọ́n lọ ya lójú omi. ó fọ ó yà ó yà. èmi ti ní kí wọ́n bá yín kọkàn ńláńlá méjì mi àwọn gbé kọ fún yín wọ́n sì gbé kọ fún yín náà. ọba tán ẹ rí ìbá ti sọ fún yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí òwe Yorùbá wọ́n ní wọ́n bọ̀ lẹ́gbàá kì í jẹ́ kẹ́gbà níyì ìdènà. yóò da àwọn ọmọdé. dẹ́gbẹ́rẹ́ kẹ́ ọ fún wa ní ọkọ̀ kẹ́ ọ fún wa lọ́kọ̀ kú èyí tó ti ṣe yìí. Ah. o ti jọba o ti ẹni tó bá ní ọmọ ìjọba ní ìlú yìí bá láàárọ̀ bá ní ọdá fún ọlọ́sàn òní gbà. ẹ jẹrè ibà wà rèé àwa rèé. ọ̀dà ẹ̀dá kò bí ọlọ́sọ̀ bá fẹ́ gbàbọ̀dé ńkọ́ o. alálẹ̀ ò ní gbà o kẹ́kọ̀ọ́ kọ̀ fún èmi <laughs> ó ti jọba. fọkàn balẹ̀. ẹ ṣeun rí i gan. kíní kan ló kò tẹ́ ẹ ṣe fún mi. yàgbọ́. Hmm. ṣe rí olóyè ọ̀dọ̀fin hmm. àti eh, abọ̀rẹ̀. abọ̀rẹ̀. Hmm ẹ ní sọ pé látọ̀dọ̀ mi o wọn ò gbé owó ńlá bàǹtàbàǹtà kan fún yín ẹ kàn gbé lọ bá wọn pé tó ọmọ ọba ní ẹgbẹ́ fún ọkọ ọmọ fi tún lù ṣe o bẹ́ẹ̀ni ọba jẹ yóò tì yóò tì yóò tì yóò tì ọ̀dà àbá náà ìmọ̀ràn tó mú wà náà ọ̀dà. èyí bá sì gbé lọ kò sí bó bá ti ń mọ̀ sẹ́nu yóò padà ọ̀dẹ̀ náà ẹ yóò sì ní sọ fún ọgbẹ́ yìí ti ẹnu wa ẹnu wa ò ní dòde bẹ́ẹ̀. wà á yẹ jẹ kókó. ẹ jẹ pẹ yín lẹfẹ. ẹ ṣe ń gbà ọgá ìdọ̀wọ́dẹ ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀. bàbá. ṣé ẹ ní pé lemọ́lemọ́ mi pọ̀ ilé ilé rẹ̀ àṣẹ o àṣẹ wà. gbogbo ìgbà tó kù tẹ ẹ bá máa lọ láyé ẹ̀ máa nínú pẹ̀lú bàmídẹ́. àṣẹ àṣẹ. ẹ ti dàgbà ẹ dògbó. Hmm, àṣẹ wà. ẹ gbó tòló tòló. àṣẹ o. ẹ ní gbé lẹ́nu bí aṣọ. àṣẹ wà. ìgbà tí iṣu àwọn ọmọ yín tí ó bá jiná fún yín dẹ̀ wọ́n ní fi ń ṣàwátì. Ah, àṣẹ àṣẹ. a ti wá gbọ́ ipe ọba kan ìdílé bàbá mi tó sì jẹ́ pé ìdí igi ìyá mi gangan gan lọ́ba òun kàn káwọn olóyè kan wá ní pẹ́pẹ́ sí o wọ́n fẹ̀gbọ́n lẹ̀ àbúrò ní ọjọba ipò yìí wù mí bàbá ipò yìí wù mí owó làápẹ̀ wọn ò ní ni àbí ọ̀rọ̀ láàpì òsì lọ́ọ̀ mi ní tèèyàn mọ́ mọ̀ èèyàn kí la fi jọba tí wọn ò ní ọmọ ṣọwọn ipò yìí wù mí bàbá tẹ bá lè bá mi bá àwọn olóyè tó kù sọ̀rọ̀ kí wọ́n jẹ́ mi ní òwò àwọn ọmọ dára o wọ́n dára tí ilẹ̀ ọkọ̀ hà. mi wo adégoroyè àwọn tó kù ò lè jẹ ọ níhò ìwọ náà ti kó kù díẹ̀ ó ti kó kù díẹ̀ ọ̀rọ̀ yìí ti yíwọ́ gbogbo àwọn afọbajẹ pátá àbúrò rẹ ni ẹ mú kì í sì sáwọn wọn ní falọmù wọ́n sì mọ̀ pé irú àwa balógun ìlú ni mí ìbógun bá dé ká dojú kogun ni ìwọ̀nba náà lọ̀rọ̀ ti aláàfin ọkọ̀ òkú díẹ̀ bọ́ọ̀ bá wá mọ̀gbọ́n tó lè dá sí o mọ̀ ń bẹ lẹ́yìn rẹ̀. bàbá balógun mo gbọ́ pé ń gbà wọ́n tí wọ́n lé orúkọ àwa méjèèjì wọ́n ní ifá àwa méjèèjì ló kún. wọ́n wí ìkọ́kọ̀ kún ju ìkan lọ ni. wọ́n wí bẹ́ẹ̀. àbá mo mọ̀ pé lẹ́yìn la wà yìí gbogbo tí odó bá sì dé. kò lè rọrùn. gbọdọ̀ rí ta. àbá tá a bá ní ká ṣe lẹ́yìn àfẹ̀là kò tẹ̀ ńkọ́. àní tá a bá ní ká ṣe lẹ́yìn àfẹ̀là kò tẹ̀. aṣọ ọgbọ́n ọ̀sẹ̀ fẹ́ jọba nù èmi ń retí ibi mo fẹ́ gbọ́n tó fi ibi tó fi ọ̀rọ̀ rẹ gúnlẹ̀ sí ni ẹ ní kinní kan kún kinní kan sàn dálẹ̀ kíni à ń pè lódù odù wèrè wo ni kún ní ṣe kíni ọ̀sẹ̀ wá kínú wò ó ń tọ́ kànú di pé mo sì wà lẹ́yìn rẹ̀ bọ́ bá wa ní tọ́ fẹ́ kí n fi ràn ọ́ lọ́wọ́ ìwọ jẹ́ kémi ò gbọ́ òjò bá ń lọ. Eh. Hmm? wọ́n lọ mọ̀ sí yín rẹ̀ eh. wọ́n lè kọ́ yí wa. Eh, ọ̀dà àmọ́ bọ́ọ̀bù àràmọ̀ ń wá ọ̀sàmọ̀ bí ọ̀sẹ̀ máa ń ṣe inú àkègbè ní ọjọ́ wà. ẹmu náà ló gbé wá fún yín àbí. <laughs> ọmọ ọba wo ọgbọ́n ọlọ́gbọ́n ọ̀gá rẹ̀ àwọn àpèkírú eléyìí ọmọ ìjọba mọ̀ èmi fọ́ lẹ́rán tẹ́lẹ̀ ni wọ́n jẹ́sẹ̀ rẹ kọjá bọ́ ṣe rán mi ọmọ dáadáa ẹ wá kí ọmọ mi mọlẹ ẹ sọ di ewúrẹ ní kí á pa ẹ̀yin ó ń pọ́ tó pa gbogbo ìlú ẹ̀ ń ṣe ikú lọ́kàn sí ah, Adégoroyè. Ah. ẹ̀yin aráàlú yìí ẹ ti gbọ́dọ̀ mi ẹ̀ nísìmí àpótí lọ ìrọ̀rí ọ̀rọ̀rùn sùn èmi mọ wí bẹ́ẹ̀ gbogbo ẹni bá fàpótí ìrọ̀rí a máa sùn ẹ wá parú ọmọ mi ẹ wá lẹ́ẹ̀fẹ́ sùn ti fẹ́ rọ̀rùn èmi èmi balógun ẹ ti tọ kánírù dandan ni kẹrìíje jò ẹ ti tà kéke lọ́rùn ẹsẹ̀ ẹranko burúkú afayàfà á bí ga èmi balógun mọ wíbẹ̀ èmi tí mo ránṣẹ́ pogun tí mo dúró dogun yìí ká ń ẹrù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ èmi gangan ni à ń pè mo mà tún mọ ewé mo sì tí à ń pè dà yín láàmú ọmọdé ìlú pa inú kódà gbogbo ẹni bá tọ ẹni bàtà kéke lọ́rùn ẹsẹ̀ yóò rí jẹ ẹranko burúkú àfikà gbangba bì bẹ́ẹ̀ ni ikú díẹ̀ múra ikú o n ó rí i pé mo jẹ̀lú irun èmi mo sọ bẹ́ẹ̀ níjọ́ tí ejò ló bá gbé ọpọlọ mi ogun ti dé dáadáa ni kò pọ̀ tóun tẹ̀mí ẹ̀nu rẹ̀. mo gbé e kú. wọ́n gbé ikú dé o ikú gbígbóná ti wọ̀lú kódà àwọn òní fún yín tútù ikú gbígbóná lẹ́ẹ̀ma kú èmi mọ wíwẹ́ wọ́n pẹ̀lú mi ọ̀pẹ́ ọmọ mi adégoróyè máa múra èmi náà èké níyàn kọ̀ọ̀kan adé àfọ̀ṣọ́sì ó ń lọ sígbó jẹ́jẹ́ tóun ẹnu tún jẹ́ wọ́n ń gbé káwọ́ mi kàṣẹ ẹ̀mí ìyá la ká agùn bàbá la ká agùn kí ló ṣe yín tẹ̀ ń torúkọ báyìí wọ́n ń pè làkà á níbo ni làkà gbé wá ó ń bẹ ní kàkà ìdílógún mi tó gbé bàjá kámúra. kára bàbá o. ẹ o adé tó mú ọmọ adégoróyè kọ yìí. Ah, ah, ah, bàbá ń kọ́ láàfin. àwọn ìyá wa náà ń kọ́ inú mi sì dùn bí mo ṣe bọ́ pàdé lónìí àwọn ọmọ gbójúde mi rèé ni ẹ fẹ́ yà kí mi tẹ́lẹ̀ mo fẹ́ rán ọ sí bàbá wọ́n pàrokò kan ọba ń fi jíṣẹ́ fún wọn ń bọ̀. balógun dáa o wọ́n ṣe èèyàn. wọ́n fẹ́ràn bàbá ẹ̀rọ pọ̀ gan-an ni. mo sọ fún yín pé kò sí àṣegbé àṣepamọ́ ló wà ìwọ náà rè bọ́mọ mi lọ́rùn kẹjọ máa ṣe ọ̀run a sì ẹjọ́ bẹ̀rẹ̀ ní o bí ìwọ náà bá dọ́run kọ́ ọ bá ń kí ọmọ mi lọ́rùn ẹ̀rì máa ṣe tọkọtaya lọ́hùn ọmọ àlè. ìrìn ajé olókun ìrìn ajé ọlọ́sà. pẹ́ tó lórí lọ́rùn tí ń dáná tí ń fọṣọ wọ́n ti rò bóyá ojú ọkùnrin ń gọ̀. Àwẹ̀dà can you stop being rude to me? ta ló wá sílé tó fọ gbogbo aṣọ mi báyìí. èmi ni mo fọ. báyìí ẹ má mú láti bẹ̀yìn àníkà ṣe báyìí. kí ló ń ṣe lólè mi. nítorí ìwọ náà ni mo wá wá náà ṣó ń bínú pọ̀ láti ta ni. This is Melanie, my new wife ọ̀pọ̀ ẹnìkan ló wá jẹ introduction látàárọ̀ wá ìjọba rẹ̀ ló yàgbé súnmọ́ mi kàwé súnmọ́ mi kàwé mi kàwé súnmọ́ mi kàwé gbogbo ẹ̀ ni mo ṣe bẹ́ẹ̀ ṣe ní kì í ṣe pátá òun ni mo ṣe. gbogbo ojúbọ ẹ̀wẹ̀ a nǹkan kan ṣe pẹ̀lẹ́mì rẹ̀. ṣé o mọ̀ fọ́jà máa jóná ni. tí bá gbóúnjẹ kaná tó ń jẹ fẹ́ jóná kí ni iṣẹ́ ẹ̀. ṣé wá sí lálẹ́ lẹ̀. ọmọ ìdílé kọ́dẹ̀ yìí ti o.